information kan ti ń lọ àbí rumors ní ká pè é tó ti ń lọ káàkiri ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ sọ pé àfi táwọn bá gbọ́ lẹ́nu Oríyọmí fúnra ẹ̀ tàbí ẹnu bàbá gbàgede mọ̀ bọ́rọ̀ yẹn ṣe rí rèé nígbà tí èmi wà ní Mẹ́kà Oríyọmí náà wà ní Mẹ́kà ó jẹ́ nínú àwẹ̀ ní last month which was April mẹ́sẹ̀gì kan wọlé sọ́dọ̀ tèmi ní last month yẹn ìkànnú àwọn staff wa ni wọ́n sẹ́ndì mẹ́sẹ̀gì yẹn sí mi mẹ́sẹ̀gì yẹn wá sọ nínú ẹ̀ pé lọ́ọ̀yà Adédoyin wọ́n ní ó lọ rìpọ́ọ̀tù àwa mẹ́rin fún inspector general of police then wọ́n kọ orúkọ àwọn kọ station àwọn míì síbẹ̀ ṣùgbọ́n àwa prominent mẹ́rin ni wọ́n kọ́kọ́ kọ wọ́n kọ Oríyọmí Hamzat wọ́n kọ bàbá gbàgede mọ̀ wọ́n kọ wo ìbílẹ̀ tv wọ́n tún kọ bóyá láti snare àbí kànṣá then wọ́n kọ àwọn kan sísàlẹ̀ àwọn tó jẹ́ pé àwọn náà máa ń gbé kéèsì Oríyọ̀mí kéèsì Adédoyin àwa mẹ́rẹ̀ẹ̀rin yẹn la jẹ́ pé la jẹ́ prominent presenter lórí kéèsì yìí wọ́n wá sọ pé wọ́n ní à ń ṣe cyberbullying tipẹ́tipẹ́ lèmi ti ń gbóyìnbó cyberbullying yẹn lẹ́nu wọn látìgbà mo ti lọ kóòtù l'Àbújá ni mo ti ń gbọ́ ọ àwọn jọ́ọ̀jì wọ́n sá máa ń pa ni pé kò sí tó jọ bọ́ lọ́tẹ̀ yìí wọn fi ti kóòtù ṣe rárá inspector general ọ́fíìsì ẹ̀ ni wọ́n lọ lò làbújá tí wọ́n ní wọ́n lọ report ìgbà tẹ̀mí rí mẹ́sẹ̀gì yẹn wọ́n ní a sọ pé Adédoyin ló pa Timothy wọ́n là ń sọ à ń confam ẹ̀ pé à ń pè lápàyàn à ń bà lórúkọ jẹ́ then à ń disturb iṣẹ́ àwọn ọlọ́pàá àjẹká ọlọ́pàá ṣe investigation wọn then wọ́n ní à ń gbé lẹ́tà kan à ń gbé rìsọ́ọ̀tì autopsy kan kiri wípé fake rìsọ́ọ̀tì ní kinní kan well ìgbà tẹ̀mí rí mo bọ́ sórí platform mo ṣe program láti clear pé kò sí ní tó jọ o lémi o mi ẹ̀ bá pàdé dòye ní apààyàn tí mò ń sọ lójoojúmọ́ tí mo dẹ̀ tún tún sọ ni pé tí Adédoyin bá mọ̀ ń pa ẹ̀ kó rí fún báyìí ṣùgbọ́n tí ò bá mọ̀ ń pa ẹ̀ kọ́ lọ ń bá mi yọ kó ń bẹ̀ kódà mo tún sì sọ ń kà bá a. to my dismay mo kàn déédé rí call ní alẹ́ àná tí Alhaji Oríyọmí pè mí wípé tó àwọn gba lẹ́tà kan o ní ìjẹta wọ́n fi àná pè lánàá wọ́n ní wọ́n mú lẹ́tà kan wá sí ọ̀dọ̀ àwọn ní alẹ́ àná wọ́n mú wá sí ọ́fíìsì àwọn ìjọba mi display lẹ́tà yẹn wọ́n ní wọ́n mú lẹ́tà yẹn lẹ́tà yẹn lẹ́ wò yẹn tí wọ́n fi invite wọn sí ìbá sí police station nìbàdàn police headquarter nìbàdàn so federal intelligence state intelligence bureau SIB òun ló invite wọn so wọ́n làwọn gba lẹ́tà yìí ní alẹ́ ìjẹta yẹn wọ́n dẹ̀ nígbà tó di àárọ̀ àná wọ́n pè ní àárọ̀ èní lánàá tó ń bá mi sọ̀rọ̀ wọ́n ní àwọn àwọn dẹ̀ lọ síbẹ̀ gbogbo àná la mọ Oríyọmí pé citizen ọmọ ìlú tí wọ́n máa ń tẹ̀ lófin ni wọ́n láwọn dẹ̀ lọ immediately ní àárọ̀ àná yẹn àwọn lọ sí police station yẹn wọ́n ní ṣùgbọ́n tó yà wọ́n lẹ́nu ni pé ńgbà táwọn débẹ̀ pẹ́pẹ́yẹ pọnmọ àwọn rí i pé láti Àbújá ni àwọn tí wọ́n invite àwọn ti wá wọ́n kàn lo platform àwọn ọlọ́pàá ti state láti fi pe àwọn wá ni pé wọ́n á sọ pé ní èmi yẹn láàárọ̀ yìí pé wọ́n ń gbé àwọn lọ sàbújá mo ní kí ni tó ṣẹlẹ̀ wọ́n ní lórí nǹkan tán kọ yẹn náà ni wípé à ń ba Adédoyin lórúkọ jẹ́ àjẹ́ kí òfin kí kóòtù àjẹ́ kí kóòtù ṣiṣẹ́ àjẹ́ kí kinní kan kinní kan ṣàṣọ gbogbo ẹ̀ ilẹ̀kùn tó. ẹ̀yin ọmọ Nàìjíríà ibi tá a bá Nàìjíríà dé la rí yìí ibi tá a bá nàìjíríà dé òun náà la rí yìí ó ti di pé pressmen ò gbọ́dọ̀ sọ nǹkan kan mọ́ lórí ọ̀rọ̀ ẹni tó bá jẹ́ bí afurasí torí pé àti lè pè ní ọ̀daràn ọ̀ntì tí court bá lọ́daràn ni afurasí ni suspect ni pẹ̀tí kéèsì irú such magnitude bá ṣẹlẹ̀ kódà lamẹ́ríkà kódà láwọn advanced countries wọ́n máa ń gba wọ́n máa ń gba press láyè láti gbérú kéèsì báyìí ó wá yè mí lẹ́nu gbogbo nǹkan tá à ń rí yìí kí ló dé tí wọ́n win church press nígbà kan làwọn ọmọ Adédoyin ni wọ́n lọ fọ́ pressmen létí ní court gbogbo tí mo sọ ìgbéyà two months ago a report ẹ̀ gbà yẹn wọ́n lọ́n dẹ̀ ṣe gbogbo ẹ̀ sẹ́tù kódà tẹ́lẹ̀ tó bá ń gbádé doyinbọ̀ wọn máa ń gbà wá láyè láti record wọn ti ń gbé bọ̀ but nísìnyí wọ́n ti gbà wá láyè débi pàdé doyin gan ní confidence lánàá láti wá búra lójú gbogbo àwọn pressmen bó tiẹ̀ jẹ́ pé àwọn newspapers kọ̀ọ̀kan sọ pé ó ń ṣépè ṣùgbọ́n kò ṣépè wọ́n ló ń ṣépè fún àwọn pressmen rárá èmi dẹ̀ di bọ́ǹkẹ̀ pé rárá o o ara ẹ̀ ló ń ṣépè fún pé tó bá jẹ́ pé òun mọ̀ ń pa ẹ̀ torí pé ó ní confidence náà ló ṣe dúró ti àwọn pressmen kí ló wá dé tó jẹ́ pé tí ẹni media house bá ti ń gbé kéèsì yẹn àfi dandan kọ́ arrest wa ẹ bá wa bẹ̀jọba o ẹ̀yin tẹ́ ẹ lágbára ẹ̀yin tẹ́ ẹ mọ̀ wọ́n lókè ẹ bá wa pè wọ́n o orí Oríyọmí ni wọ́n fi bẹ̀rẹ̀ yìí àmọ́tẹni tó tún máa kan o àmọ́tẹni tó tún máa kàn nù wa o ẹ bá wa bẹ̀ wọ́n o kò sẹ́ni tó sọ pé Oríyọmí Adédoyin ló pa Timothy kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ ìta ń sọ gbogbo èèyàn tó bá dẹ̀ ń sọ ó dá mi lójú pé ní kálukú máa fi kún pé àyàfi àfi tí ò bá mọ̀ ń pa ẹ̀ tó bá mọ̀ ń pa ẹ̀ kó rí báyìí tí ò bá mọ̀ ń pa ẹ̀ ó sì fi hàn pé à ń doubt torí kò sẹ́ni tó wà bẹ́ẹ̀ gba ti Timothy kú ọlọ́run nìkan ló wà bẹ́ẹ̀ kò sẹ́ni tó ti wà jáde pé mo rí nígbà tá Adédoyin pa Timothy èmi ò tí rẹ̀ tó sọ bẹ́ẹ̀ o ẹ̀ èèyàn máa máa sọ àyàfi àyàfi yẹn náà ni kí la wá sọ tó ti dọ̀rọ̀ pé àlọ́fọlọ́pàá gbéra ẹni kò tiẹ̀ tó wá jẹ́bi kékeré níbi tọ́lọ́pàá pín sí lọ́hùn lọ́hùn lọ́hùn nàìjíríà tó bá jẹ́ pé alágbára rú eléyìí ni kí ló dé táwọn ọlọ́pàá wa ò bá wa lo agbára láti wá ọmọ adédọyìn abdulrahim àti esther sigo àti kí ló pe kẹta tó lọ moshood abdulkadri tó bá wa wá wọn jáde with àwọn mẹ́tẹ̀ẹ̀ta kéèsì máa sínkù gan oníkálukú máa mọ òótọ́ ọ̀rọ̀ everybody tí ó dẹ̀ jẹ̀bi á máa lọlé èèyàn lèmi rò kó o tiẹ̀ yé mi rárá eré rere ni mo kọ́kọ́ pé àdẹ̀fí bó ṣe dàárọ̀ yìí o ni mo rí tí láti inú ṣánẹ́ẹ̀lì adédoyin nọmba send fídíò kan sí mi fídíò bí wọ́n ṣe ń gbé adédoyin lọ sí àbújá lóòótọ́ lóòótọ́ mo ní à ah, lóòótọ́ lóòótọ́ ni kinní tó eh, ọdún bíbélì sọ pé kírísítẹ́nì má ṣàṣùpara láàrin ọ̀tá ló wà máa ṣọ́ra oyè tó kára wò ṣé kò ní kára báyìí ẹ̀yìn èèyàn wa tẹ̀yin tẹ̀ wò mí lé tí ẹ jẹ́ alágbára ìlú nàìjíríà ẹ o tí wọ́n bá ń ṣe báyìí wọn ò ní jẹ́ ká ní kan báyìí mọ́ pressmen á decide pé wá bó bá ṣe lè rí kórí àwọn ò ní dá sírú nǹkan báyìí mọ́ ni ẹ́ àwa nìkan dẹ̀kọ́ kì í ṣe bloggers nìkan ló ń gbèrú kéèsì àìmọye newspapers tó report ẹ̀ tó bá tẹ̀ wá jẹ́ pé ó ní nǹkan kan tá à ń sọ tẹ́ ẹ̀ fẹ́ gbọ́ all you need to do is call to call us to caution ẹ̀yin bloggers ẹ má sọ ilé ìtẹ̀sọ̀ ìmọ̀ o it is against the law fine but kẹ́ wá jẹ́ pé ní gbígbé èèyàn lọ sàbújá kẹ́ lọ máa halẹ̀ mọ́ kẹ́ máa dúnkokò mọ́ kẹ́ máa kó ilé yóò mi ò rò pé léyìí ẹjẹ́ àwọn ọmọ ṣe gba Oríyọmí lọ sí kóòtù o ẹgbọ́n ṣe gbé lọ sàbújá. ẹ wo gbogbo èèyàn ọmọ Nàìjíríà jákèjádò àgbáyé ẹ wá gbọ́ tuntun báyìí tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí Alhaji Oríyọmí Hamzat wọ́n ti wá gbé wọn báyìí o láti FIB làbújá kódà bá a ti ń sọ yìí ẹ wò ó mọ́tò wọn nù àwọn ni wọ́n wà nínú ọkọ̀ mọ́zù mọ́zù ash kọlọ̀ yẹn wọ́n ti ń gbé wọn lọ nù o wọ́n ti ń gbé wọn lọ báyìí o wọ́n ti ń gbé wọn lọ o wọ́n ti ń gbé wọn lọ o ojú ọ̀nà airport láwà nílùú èkó láti ìlú ìbàdàn la ti ń bọ̀ wá la ti ń tẹ̀lé wọn bọ̀ ní SIB ti Ọ̀yọ́ state ló invite wọn tí wọ́n dẹ̀ fà wọ́n lé FIB lọ́wọ́ Federal Intelligence Bureau ni wọ́n fà wọ́n lé wọn lọ́wọ́ o kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló fà á wọ́n ní kí ló dé tó fi dá sí ọ̀rọ̀ Timothy Adégòkè èyí tí ó pàdé ikú òjijì ní ilé ìtura Adédoyin ìdí nu o tí wọ́n fi wá gbọ́n pé kí ló dé kí ló kàn nínú ọ̀rọ̀ Timothy kí ló kàn nínú ọ̀rọ̀ Adédoyin ah, ah. ọmọ tó kú ó ti kú wípé Oríyọmí Hamzat náà ló tú gbogbo ohun tí ò yẹ kó máa tú gbogbo ohun tí ò yẹ kó máa sọ tí wọ́n fẹ́ bò gbogbo ẹ̀ pátá náà ní Oríyọmí Hamzat ló tú o wọ́n ti wá gbé wọn tẹ́ ẹ̀ bá sì gbàgbé ní bí oṣù mélòó náà ni Adédoyin ló pe Oríyọmí Hamzat lẹ́jọ́ ní court two nílùú Ilé-Ifẹ̀ tá a sì lọ bẹ̀ tí agbẹjọ́rò wa náà lọ tí wọ́n sì dá ẹjọ́ ọ̀hún nù ẹjọ́ tí wọ́n ti dànù nílé ẹjọ́ kí ló tún dé kí ló fà á tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n tún fi wá ìgbé Oríyọmí Hamzat lápá ìyáká wọ́n ti wá gbé o bá a ti ń sọ yìí ojú ọ̀nà airport láwà ọkọ̀ wọn mo fi hàn yín tó ti ṣáájú yẹn ọkọ̀ wọn ni mo fi hàn yín tó ti ṣáájú yẹn nínú mọ́zù ni wọ́n gbé wọn sí ash color. gbogbo ẹ̀yin alágbára ayé tó jẹ́ pé ǹdí òdodo lẹ́yìn wà tí ẹ̀sìn bí kí ìyá jẹ ọmọ ọlọ́mọ tẹ̀sí níbi kí nǹkan ó bàjẹ́ ẹ jọ̀ọ́ o ẹ tètè máa bá a ṣíà rẹ̀ ẹ máa pe àwọn tọ́rọ̀ kàn ẹ máa pè wọ́n léṣẹ́ ọlọ́pàá kí ló dé kí ló fà á bẹ́ẹ̀ sì rèé ọ̀rọ̀ sì wà nílé ẹjọ́ wọ́n ti ń ṣẹjọ́ lọ́wọ́ lórí ọ̀rọ̀ Timothy àti Adédoyin ẹjọ́ wà lórí ẹ kí ló fà á tí wọ́n tún fi wá gbé Oríyọmí Hamzat lápá ìyáká o àmọ́ o àmọ́ o àsìmọ́ ohun tó dé o wọ́n ti wá gbé wọn báyìí o ọkọ̀ wọn ló ń lọ wájú yẹn wọ́n ti wá gbé wọn o ojú ọ̀nà airport là ń lọ báyìí ẹ máa bá wa share rẹ̀ ẹ máa bá wa share rẹ̀ lógúnlógún ẹ máa share rẹ̀ ẹ máa bá wa share rẹ̀ ọ̀rọ̀ Timothy chartered accountant tí wọ́n ní ó kú sílé ìtura Adédoyin ní Mòró nílùú Ilé-Ifẹ̀ tí Oyèyẹmí Hamzat tá a mọ̀ gẹ́gẹ́ bí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó sì tẹ́wọ́ gbà á tẹ́jọ́ ọ̀hún sì ń lọ bó ti tọ́ àti bó ṣe yẹ nínú ẹjọ́ ọ̀hún ni Adédoyin ló ti lọ sílé ẹjọ́ pé Oyèyẹmí Hamzat gangan ó pè é lẹ́jọ́ tá a sì lọ ilé ẹjọ́ ọ̀hún tílé ẹjọ́ sì dá ẹjọ́ ọ̀hún nù tíketíke àmọ́ tó dé o àmọ́ tó ṣẹlẹ̀ báyìí o tí wọ́n tún fi wá gbé e àmọ́ tó ṣẹlẹ̀ o wọ́n ti wá gbé Yomi Hamzat báyìí o àwọn SIB nílùú Ìbàdàn àwọn ni wọ́n invite wọn tí wọ́n sì fà wọ́n lé FIB lọ́wọ́. Federal Intelligence Bureau hmm. tí wọ́n fà á lé wọn lọ́wọ́ o inú airport là ń wọ̀ lọ yìí o inú airport là ń wọ̀ lọ yìí o a ti wà nínú airport báyìí o a ti wà nínú airport báyìí o wọ́n ti gbé e lọ o ẹ máa bá wa share rẹ̀ ẹ máa bá wa share rẹ̀ ẹ jọ gbogbo ẹ̀yin tí ó yẹ ẹ̀yin tọ́rọ̀ kàn gbogbo ẹ̀yin alágbára jákèjádò àgbáyé ẹ̀rí àtiwà ní airport báyìí o àtiwà nínú airport o nínú airport làwa wà yìí o wọ́n ti gbé Yẹmí Amzat lọ o àwọn FIB FIB nílùú Àbújá ni wọ́n ti wá invite wọn lọ́ti wá gbé wọn lápá ìyáká láàárọ̀ yìí o wọ́n ti wá gbé wọn o lórí kíni lórí ọ̀rọ̀ Timothy lórí ọ̀rọ̀ Timoteo lórí ọ̀rọ̀ Timoteo mà ní gbogbo yín lẹ sì mọ ohun tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Timoteo tó ní ṣe pẹ̀lú Adédoyin ìdí nìyẹn tó fi wá invite Oríyọmí o tí wọ́n fi wá gbé o wọ́n ti gbé lọ Àbújá báyìí o wọ́n ti gbé lọ o ẹ jọ̀ọ́ ẹ máa bá wa share rẹ̀ ẹ máa bá wa share rẹ̀ ẹ máa bá wa pe àwọn tó jẹ́ pé ìdí òdodo wọn wà àwọn tó yẹ pé wọn sí níbi kó bàjẹ́ àwọn tó jẹ́ pé gbogbo ìlàkàkà bí wọ́n ṣe lágbára tó bí wọ́n ṣe nífọ̀n léèkánná tó ibi dáadáa náà ni wọ́n wà ẹ bá pè wọ́n o kí wọ́n bá pè léṣe ọlọ́pàá orílẹ̀ nàìjíríà kí wọ́n bá wa pè àwọn FIB kí ló dé tí wọ́n fi wá gbóyè mẹ́mísà ti lápá ìyáka kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣé ká má sọ̀rọ̀ mọ́ ni ẹ jọ̀ọ́ o ẹ o airport làwà yìí o nílùú èkó airport làwà yìí o airport làwà yìí o wọ́n ti gbé e lọ o wọ́n ti gbé Yẹmí Amzat lọ o wọ́n ti gbé e o. bẹ́ẹ̀ ni kẹ́ ẹ lè mọ̀ pé airport láwa yìí kẹ́ ẹ lè mọ̀ pé airport láwa yìí ó lágbára o ó lágbára o ó lágbára o ó lágbára o lórí ọ̀rọ̀ Timothy ni o lórí ọ̀rọ̀ Adédoyin ni o ni wọ́n fi wá gbé Oríyọmí Hamzat o wọ́n ti wá gbé lọ báyìí o wọ́n ti gbé lọ Àbújá o wọ́n ti gbé lọ Àbújá o wọ́n wá gbé lápá ìyàká ni o wọ́n wá gbé lápá ìyàká ni o wọ́n wá gbé lápá ìyàká ni o ẹ bá wa ṣí ààrẹ o ẹ bá wa ṣí ààrẹ lógúnlógún ẹ bá wa ṣí ààrẹ lọ́gbọ̀n lọ́gbọ̀n o àmọ́ tó dé àmọ́ tó ṣẹlẹ̀ o ní kí lóye tó sọ̀rọ̀ kí ló sọ̀rọ̀ sí ń ló fà á o ẹ máa bá wa ṣí ààrẹ o. tó ọ̀rọ̀ tí Okay. yes nǹkan kan ò ṣe tó fi lọ o nǹkan kan ò ṣe o wọ́n ti wá gbé Yẹmí Amzat báyìí o àwọn FIB láti ìlú Àbújá ni wọ́n ti wá gbé lápàyàká o SIB tìpínlẹ̀ Ọ̀yọ́ ló invite ẹ̀ tó ń sì fa Oríyọmí Amzat ọ̀fà lé FIB tìlú Àbújá lọ́wọ́ wọ́n ní kí ló kàn án kí ló dá sọ̀rọ̀ Adédoyin sí kí ló kàn án kí ló dá sọ̀rọ̀ Timothy sí àbí bísọmọ ìyá rẹ̀ ń Timothy ni kí ló kàn án tó fi ń sọ ọ̀rọ̀ ni o. ẹ ṣé o ẹ máa bá wa share ẹ máa bá wa share ẹ máa bá wa share thank you so much ẹ ṣé o. <laughs> nílùú tó lọ́ba tó níjòyè ń tà fojú rílẹ̀ rí yìí o ó ti di kẹ́rù máa ba pressman láti lọ kọ́fà case ó ti di kí pressman kó máa wà reserved àbí ká máa fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ gbọ́dọ̀ bá dẹ̀ ṣe nílé mi rò kó ṣe yẹ ká gbé fáyé o òun ló ti ń ṣẹlẹ̀ ní ẹ̀yìn èèyàn kí ni next line of action ṣé bó ṣe yẹ kó máa rí nàìjíríà rèé kò sí ẹlòmíì tí wọ́n gbé o ju gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ adédoyin àti timothy lọ kí wọ́n máa sọ pé kí ló kàn yín bẹ̀ ẹjọ́ kí ni ò kàn wá ń bẹ̀ are we not press men amen tó kọ̀kọ́ tún fẹ́ gbé báyìí o amen tó tún kọ́ o nǹkan kò sórí yọmí kórí yọmí tó lọ ẹni tí ò gbọdọ̀ fọwọ́ kàn níbà làbújá o èmi náà ń pariwo eléyìí torí pé ó dá mi lójú pé ó pọ́síbù kóyè tó karáwò wá kárá ẹdẹ èyí tí wọ́n fẹ́ achieve ni pé wọ́n fẹ́ kó gbogbo àwa tá à ń sọ̀rọ̀ lórí kéèsì wọ́n fẹ́ kó wa sínú agolo kan kí ọ̀rọ̀ yìí die down naturally èyí tó fẹ́ achieve nìyẹn o torí voice ta ṣe ń fún kéèsì torí voice ta ṣe ń fún ló ṣe jẹ́ kí kéèsì sì máa lọ by tomorrow tí ò bá sí pressman kọ́kọ́ tó sọ̀rọ̀ pa kéèsì tán mọ́ case we die naturally then ẹ̀ṣẹ̀ tó rí yọmí ṣẹ̀wọ̀n pọ̀ àkọ́kọ́ gbàrà oríyọmí ló jẹ́ káyé mọ̀ ń pa kéèsì onígbadé lọ bá àwọn tí wọ́n bí léèrè pé ṣé fámìlì ẹ̀ ní Timothy ni ó ti di fámìlì ẹ̀ because fámìlì Timothy ló lọ bá oríyọmí ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kéèsì fámìlì Timothy ló pe oríyọmí dá sí i fámìlì Timothy ló sọ pé Oríyọmí kó bá wọn gbé sáyé táyé tó fi tóbi di tírú wá gbọ́ tèmi náà fi gbé táwọn èèyàn náà fi ń gbé tí gbogbo wa fi ń gbé pé tó ẹnìkan kúkú àìmọ̀dí o ẹ bá wa kí ni tó ṣẹlẹ̀ gan a fẹ́ mọ̀ kí ló ṣẹlẹ̀ o ó ti ń ṣẹlẹ̀ báyìí o Yorùbá ní àìkẹhùn sọ̀rọ̀ òun náà làkẹtàn sáré ó láṣẹ tètè ń kẹhùn sọ̀rọ̀ yìí o wọ́n ti gbé ẹni àkọ́kọ́ tálábọ̀ tún máa gbé next nítorí èèyàn kan Ah, ah. wọ́n fẹ́ kí Timothy kú gbé ni so I are tell you that kí ló dé tí wọ́n kú gbé gbogbo àwọn lọ́ọ̀yà náà tí wọ́n yọjú tí wọ́n adjudicate case torí kò yé mi o èmi ò mọ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí o àṣọ tí ẹnu wa ò gbà o èyí tí wọ́n sọ sí ni pé wọ́n ń ba Adédoyin lórúkọ jẹ́ wọ́n ní bí wọ́n ṣe ń sọ yẹn wọ́n ń bà lórúkọ jẹ́ àjẹkọ́ ọlọ́pàá ṣiṣẹ́ wọn àìnfluence kóòtù àjẹkí kóòtù náà ṣe iṣẹ́ àìnfluence investigation ọlọ́pàá i don't know. onáwájú gbé láàárọ̀ yìí o bí mo ti ń sọ̀rọ̀ yìí àfẹ̀síkọ́ má ti dàbújá tálámọ̀ tó kọ́ next ṣé bó ṣe yẹ kó rí nì wọ́n pààyàn sótẹ́ẹ̀lì ẹnìkan. So kéèsì ọ̀hún lọ lọ́wọ́ lé níná ègé bódà ṣe rí gangan lẹ ṣe gbọ́ ibi tó bá dé lánàá lásọdé yẹn lénìí sì wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní ẹ̀zámì ṣe fúnna magbali ṣé ń tọ́mọ yẹn ń sọ lánàá ṣé ó fi hàn wá pé lóòótọ́ lóòótọ́ ló jẹ́ pé Adédoyin kò tiẹ̀ gbọ́ tí kò gbọ́ ń pa kú Timothy rárá títí tó fi sí ṣé bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣe rí ebi kan tá à sọ nìyẹn kò sí mọ́rú èèyàn bẹ́ẹ̀ yẹn ṣe máa kú ní hòtẹ́ẹ̀lì èèyàn tí wọn ò ní sọ fún ẹni tó jẹ́ chairman hòtẹ́ẹ̀ èmi accept pé circumstances tó fi kú lọ́sọ yẹn ó fọwọ́ rọ rí kú ni bẹ́ẹ̀ tí wọn ò sọ fádédoyin ṣé kò gbọ́ ni fortunately lánàá ṣé fúnà sọ fún wa wípé they call chairman ta ló ń pè chairman adédoyin ó ní they call chairman ó immediately ọmọ chairman then he drove in the next thing tó ṣe was kí wọ́n swear out ẹ kí wọ́n jọ búra pẹ́nikẹ́ni ò ní gbọ́ pakú yẹn all of a sudden oríyọmí gbọ́ blue ẹ̀ síta àwọn àwọn fámìlì Timothy dẹ̀ ni wọ́n lọ bá níbi iṣẹ́ ni wọ́n lọ sọ fún gẹ́gẹ́ bí investigative journalist tó jẹ́ kò ṣẹ̀ ń gbérú kéèsì bẹ́ẹ̀ síta wọ́n arrest ẹ̀ rí tẹ́lẹ̀ yìí ṣe jẹ́ o ìlú fún àyà fún ká máa rò kan tá a máa sọ ká tó sọ síta tá a bá rò tọrọ kan ká bò mọ́lẹ̀ ìta mọ̀ pé ó dáa la máa ń lọ kókè ẹja gbélé síta who does that kódà ní advanced country ní South Africa lẹ́lẹ́mbẹ̀ẹ́ ẹnìkan tó ń sáré fún South Africa ọmọkùnrin náà gé lẹ́sẹ̀ báyìí ẹ bóyá Caster Priesta àbí Pristimia mo gbàgbọ́ orúkọ máa náà ó máa ń lo ó máa ń lo ẹ ẹ asa spring kan ló fi ń sáré kódà world record ò dání ó pàyàwó ẹ̀ àwọn pressmen máa gbé kámẹ́rà báyìí dé court tí wọ́n fi gbé kẹsẹ̀ títí títí tí wọ́n fi tí wọ́n fi dájọ́ fọmọkùnrin yẹn wọ́n torí ẹ̀ sọ pé pẹ̀lú bó ṣe jẹ́ kàǹkà bó ṣe jẹ́ ẹni táyé mọ̀ tó kí wọ́n lọ gbé àwọn pressmen èmi ò gbọ́ eléyìí nídìí ó wọ̀ mi ò gbọ́ rí láyé mi. gbogbo ẹ̀yin èèyàn ẹ̀yin tọ́rọ̀ kàn gẹ́gẹ́ bọ́mọkùnrin yẹn ṣe sọ nínú fídíò tẹ́ wò tán ẹ bá wa dá sí ẹ bá wa rí sí ẹ bá wa pé àwọn tí wọ́n jẹ́ FBI ẹ bá wa kọ́ṣọ̀ wọn o ẹ bá wa kọ́ṣọ̀ wọn o èmi ò rò pé yẹ kélé ìrí bẹ́ẹ̀ o ọlọ́run á ṣe dáadáa fún wa o láyọ̀ o.